إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكفون الله سبحانه وتعالى أترى صلاة أنبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لري إذا لك ولكن أصول السنة títí al'imam ahmad ibn ambal rahimahullahu ta'ala èyí tí a ń gbéyàwó ọ̀nà ni ọ̀rọ̀ tí al'imam ahmad tí wọ́n sọ nípa bí a ṣe ń bá wọn lórí bá ṣe máa ń bá wọn lò والسمع والطاعة للأئمة وأمير المؤمنين البر والفاجر إما bọ́rọ̀ sí olórí lẹ́nu bákan náà sì máa tẹ̀lé àṣẹ wọn lópin ìgbà tí àṣetán bá pàwá ò bá ti takò tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala eléyìí nǹkan tí ó rinlẹ̀ nínú ẹ̀kọ́ tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa tí ó fi kọ́ wa gẹ́gẹ́ bí àwọn àlàyé tá ṣe fún wa ìmáàmù tí a ń sọ̀rọ̀ pẹ̀ yìí kana qawwalan bil haqq ẹni tí máa sòdodo ni wá débi pé wọ́n bẹ̀rù ẹnì kankan tè má àwọn olórí láti sọ nǹkan tí ẹ̀sìn bá fi nílẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà ìmáàmù yìí wọ́n máa ṣọ́ra fún ìmọ̀ kọlu àwọn olórí méjèèjì ẹni tí àgbọ́yé ò bá máa bẹ fún ó lè máa rí combine kásán tó jó dodo ọkànná kámájẹni tó ṣe wípé yóò mọ pípé lé àwọn olórí lórí ìmáàmù yìí combine méjèèjì wọ́n dúró tí òdodo tó ṣe pé àwọn afá oníbàjẹ́ tí wọ́n fi ń rìn ẹ̀ tó yí wọ́n takò ní àwùjọ tó ṣe wípé irọ́ òun ni wọ́n fi ń rìnlẹ̀ wọ́n fi òdodo yìí rìnlẹ̀ wọ́n takorọ́ tí àwọn afá ìgbé ṣùgbọ́n ìjọba ní àsìkò ìgbà àwọn afá onírọ́ òun ni wọ́n bẹ lẹ́yìn ó jẹ́ nǹkan tí ó jẹ́ fìtínà fún imamu ahmad rahimahullahu ta'ala ní àsìkò rẹ̀ débi pé àwọn olórí wọ́n fi àjẹ́ ní àwọn ìyá oníranran wọ́n ti mọ́lé àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò torí ìyẹn kí ó fi tó ń sọ́ọ́lẹ̀ ní òdodo bára ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní àsìkò imam ahmad gẹ́gẹ́ bí al bí wọ́n ṣe gbà wá nínú tíra wọn tí àwọn sí asúnnà wọ́n ní أخبرني محمد بن أبي أرون ومحمد بن جعفر أن أبا الحارث حدثه قال سألت أبا عبد الله في أمر كان حدث ببغداد أبو الحارث أنصيت مدي لو أبو عبد الله ní imam ahmad nípa ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ ní ìlú baghdad ìyẹn capital iraq lónìí wàhámà qawmun bil khuruj àwọn kanú àwọn aráàlú àwa dàníyàn wọ́n di ọkàn wọ́n decide bil khuruj ipa àwọn máa jáde lé olórí lórí fọkúltù ó ní èmi wá sọ báyìí pé ìyẹn abúlháàrí ó ní mo ní àbá abdullah ìrẹ́ abú abdullah ní imamu ahmad ma takúrù fi kòrújì ma àwùlá ìlkọ́wù àwọn aráàlú tẹ́fẹ́ jáde against you lórí kílẹ̀ rò kí lè sọ ń pa wọn kí ẹ náà jáde pẹ̀lú wọn fa ń kára imam ahmad rahimahullah ta'ala ó tako eléyìí ní ìtakò àbí àtakò tó ní agbára wa ja'ala yaqulu imam ahmed wọn sọ pé subhanallah subhanallah that is lẹni tí ó ń ṣe mọ̀ bí nǹkan abdimáà abdimáà ẹ ṣọ́ra fún ìlọ participate bí nǹkan tẹ́ fi máa dẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ́ẹ̀ ẹ ṣọ́ra fún nǹkan tí ẹ fi máa dẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ̀ láàárá záàlì èmi ò sọpọ́tì ẹ̀ ìmáàmù tó ń sọ eléyìí òun ìmáàmù tó ṣe pé ní ojú ayé tí ẹ̀ ní olórí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà fúnra wọn tí kọ̀ọ̀kan nu wọn bákan náà alwaf ìgbà tí ó di ipò olórí kẹrin tánpé ní almutawakil òun ló padà sọpọ́tì tí ma mú ìgbé dání ní wáàsì ló wá dójúlé lòun náà dójú láwọn ṣùgbọ́n al-mu'tazil al àwọn olórí mẹ́tẹ̀ẹ̀ta ta kàkálẹ̀ yìí ìmáàmù yìí bá wọn lò gbà tó ṣe wípé wọ́n fìyà jẹ ìmáàmù yìí lórí òdodo ẹ̀sìn tí ó dì mú wọ́n tì í mọ́lé wọ́n nà á oríṣiríṣi nǹkan ọmọ pátá bá ẹni tán bá ṣe irú nǹkan báyìí fún ìjọba ènìyàn agbéyàn òun gan fẹ́ kó ṣe pé táwọn èèyàn ti ẹ̀ jáde ìgbésí irú olórí báyìí ẹlòmínú àtó pèrè ẹni human rights activist lónìí nǹkan kí o ti ṣẹlẹ̀ o ti gbé e já yóò fi àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ tí wọ́n protesti èyí tí wọ́n ti ẹ gáàsì wọ́n ti ẹ gáàsì ẹ èyí tí wọ́n yìn ban wọ́n yìn ban èyí tí ó dálẹ́sẹ̀ ó dálẹ́sẹ̀ ṣùgbọ́n ti gbé jáǹtì ẹ̀ ìfọ́ kí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ àwọn ọmọ rẹ̀ ó ti kó wọn kúrò nílùú bọ́pọ̀lọpọ̀ àwọn tó ń pẹ̀rẹ̀ wọn ní activist lónìí ni wọ́n ṣe rí nù ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òṣèlú akáyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò ní làákàyè ẹni tó ń pè wá lọ síbi nǹkan àkọ́kọ́ wo òun àtàwọn fámílì rẹ̀ náà ibi tó ń pè wá lọ yìí kí ni participation òun àtàwọn fámílì rẹ̀ kí ni level involvement wọn bẹ́ káàdẹ̀ sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn kan sọ pé nǹkan bá yóò dá káfẹ́ fi làákàyè wa lásán ká fi george àáwòpọ̀ tó ń pè wá lọ síbi nǹkan bóòlù nǹkan fúnra ẹ̀ ṣe wà committed síbẹ̀ sí imam ahmed rahimahullahu ta'ala òdodo ẹ̀sìn imam yìí ń sọ ní nǹkan tó ń takò tí àwọn àfá oníbídíà tí wọ́n gbé dání àwọn ọba wọ́n wà lẹ́yìn àwọn àfá oníbídíà àwọn àfá àtàsúnmọ́ wọn nígbà ẹ̀yẹn so kò sí nǹkan tẹ́fẹ́ ṣe ju pé kí ni àwọn náà wo pé káwọn sọpọ́tì àwọn afá wọn ìmọ́mù ìbẹ̀rẹ̀ tó ṣe pé wọ́n fi àjẹ́ lóríṣìíríṣìí lèyí kí wọ́n sọ fún pé a ní òfin tó dúró lórí ẹ̀ fi lẹ̀ ó gbọ́dọ̀ sọ nǹkan ẹ mọ́ ó ní tí mo dúró lórí mi ní fi eléyìí lẹ̀ so kíru mọ́mù yìí wá gbọ́ páwọn èèyàn kan sọ wípé àwọn fẹ́ jáde against irú olórí báyìí tó bá yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ni a ní ó yá ni inú rẹ̀ ó mọ̀ dùn ipò òun ní sọpọ́ọ̀tì àwọn èèyàn ṣùgbọ́n nǹkan tí wọ́n mú yí sọ fún Abul Harith òun ni wípé rárá o an kára zálika àlejò ó takò wọ́n lórí yẹ wa ja'ala yaqul òun sọ pé subhanallah adimaa adimaa ẹ ṣọ́ra fún ìtẹ̀ ẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ̀ ẹ má lọ involve ara yín nínú nǹkan tí ẹ̀jẹ̀ ó fi máa dà sílẹ̀ rárá zálika èmi ò sọpọ́ọ̀tì rẹ̀ wọlá amúrúbí mi ìdẹ̀pàyàn kan láṣẹ kó lọ ṣe irú nǹkan báyìí asọ́bù alàmà náà fi káṣe sùúrù lórí tàǹbá yìí káṣe sùúrù lórí nǹkan tàǹbá yìí khairu minal fitna olóore ní fìtínà tó ṣe pé yusuf fi á àtìmá tí wọ́n dẹ̀ ẹ̀jẹ̀ èèyàn lẹ́ẹ̀ ọ̀yùsàbá òfin àmúhàlì wọ́n sọ dúkìá dúkìá di ẹ̀tọ́ wọ̀yùntà kò fi àmúhàlì àwọn nǹkan tó jẹ́ nǹkan lè wọ̀ mí àbíyàwó níyàwó ọmọ obìnrin tí ó kì í ṣe lẹ́tọ́ yẹn yóò di tó ṣe pé wọ́n mọ̀ bọ̀ lé ti ọ̀nà wọn ìmọ̀ wí ní èmi ò sùpọ́tì eléyìí ìta ń bá ìlú tí wo òdù sí mi ṣùgbọ́n tẹ́ ẹ bá tún lọ sọ pé ẹ jáde lé olórí lórí èyí tí ó bàjẹ́ ó pọ̀ o ẹ̀jẹ̀ ó sún o òkú ó sún o ẹ̀jẹ̀ ó sàn bákan dúkìá dúkìá ó sọ wọ́n ó rẹ́pọ̀ àwọn obìnrin gbogbo àwọn nǹkan kí nǹkan ni ṣẹlẹ̀ káwọ̀ pàtí ìmọ́mù ti sọrú nǹkan tó sọ yìí ìmọ́mù ikú ní nǹkan bíi 241 ìjírá àwà ní 1442 nísìn so tó túnmọ̀ sí pé máa mú ìsìn ti kú nísìn ní nǹkan tí ó di níbi 1200 years máa mú ìtì kú káwọn nǹkan tó sọ káwọn báwọn yẹn ti láwọn ń ṣe protest wọ́n ti láwọn ṣe protest káwọ káàkiri kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ nínú nǹkan tí wọ́n mú sọ kí ni tí ó ṣẹlẹ̀ wọ́n fọ́ ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù wọ́n jó kọ́mpínì ohun kọ́mpínì èyí tó wá lọ láìpẹ́ ìláwùjọ ti tiwa ensars ọmọ iye àwọn èèyàn náà lú ti kọ́mpínì wọn náà lú ti ṣọ́ọ̀bù wọn ọmọ iye nǹkan ni wọ́n pa ẹni àfáà tó bá àwọn lẹ́sẹ̀ sunniya kò ń sunna kí ma rẹ̀ kó jẹ́mi títí kò ń sunna ẹni ẹnibọ̀dì tó wá ń pèpè sírú nǹkan báyìí kọ́lá kó ṣe pé kó mọ iná fílà jù bẹ́ẹ̀ lọ a ní kò ṣe ní sunna torí pé sunna anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó dáàbò bo ẹ̀mí àwọn èèyàn kò fẹ́ àwọn èèyàn rárẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé ó fún wa ní sùúrù nípa àwọn tó bá jẹ́ olórí fún wa ẹ lè rí wọn kán máa ṣàwọn nǹkan tó kù díẹ̀ káàtó àbí tó kù pọ̀ káàtó ẹ ṣe sùúrù pẹ̀lú wọn gẹ́gẹ́ bí àwọn àhàdíìsì ta kà wa ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó lọ ìmọ́mù ya'ni ayyama al-fitna ìwò mọ́ láwọn èèyàn tí wọ́n bá yìí ní àsìkò fìtínà yìí والناس اليوم أليس هم في فتنة أبو الحارث قل ما بيلو عن أبو بيلو إمام أحمد ipe sáwọn èèyàn ò sí níbi fìtínà lónìí ní ìtàmbá yìí fìtínà kan náà ní ya Abu Abdullah rí Abu Abdullah qala wa in kana fa innama hiya fitnatun khassa bó bá ti pé fìtínà láwàá fìtínà tí ó kárí lélé yí o fìtínà tó affecti àwọn individuals kan ní àwọn individuals kan òun ló affecti fọ́yílá wákọ́ asọ́ yìí tó bá ti di pé ẹfàdà yọ sí olórí àmàtí fìtínà fìtínà ó kárí ní o sáwọn kan wọ́n ṣe kí ni wọ́n láwọn ra àbájọ àwọn ra kọ́tíláàsì wọ́n ra gbogbo ẹ̀ sòkó sí pé kí ni wọ́n pípí ẹ̀ fún àti dàlóró ni orúkọ yorùbá ló gbówá ní orúkọ ìgbò ló gbówá ní orúkọ haúsá ló gbówá ní orúkọ ẹ̀sìn ló gbé wá ní torí pé ìbàjẹ́ ìdàlúrú ìgbà ní àmọ́ wá lórúkọ ẹ̀sìn àwọn lòmí aláwọn fẹ́ protect àwọn fẹ́ defend ẹ̀sìn irú ẹ̀ tàwọn ISIS Boko Haram nǹkan kàmọ́ra wọn ìtara ẹ̀sìn ló làwọn mú wọn yóò mú wọn yóò sọ pé mú àwọn ènìyàn ní ẹ̀yìn ẹ̀wò wọ́n ṣe ilé ọtí wọ́n gbà rìbá wọ́n ṣe ọlọ́wọ́n ọba tó dá wa ó mọ̀ pé àwọn nǹkan yẹn wọ́n máa ṣe ó kọ̀ fún wa ṣùgbọ́n kò sọ wípé láàbá ní agbára àti mú kúrò ipe ká lọ kọ̀mítì àbí nǹkan tó ṣe wípé yóò tún worsening situation is conscious Islam ó ní ẹ̀sìn tí nǹkan dàrú sí tí nǹkan ò wá ní dáa sí kó dàrú sí ìyẹn Islam ò fi ń pèpè sí rẹ̀ sáwọn yóò ìtara ẹ̀sìn ni wọ́n fi hàn sí àwọn èèyàn bí àwọn kàwárí jù ní àsìkò anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n ṣe ń gbé rí díẹ̀ díẹ̀ alánàbìsọ̀lá kan pín nǹkan fún àwọn sàábé ń jọ́kan so èèyàn kan wá rí pánàbì ṣe pín kí ní ẹ ó dẹ̀ challenge anábìsọ̀lá àṣọ́lá ó ní ààrùn ìkísmẹ́tún ma orí dàbí àwọ́jú ọlá rẹ Muhammad lẹ́yìn òpin yìí òpin lẹ́ni tó ń wójú rí ọlọ́run wá pẹ̀lú ẹ̀ odidi anabi Muhammad sallallahu alaihi wasallam lẹ́ni tó pẹ́ ẹ̀ ní

tẹ́bá wo bá ṣe máa ń kírun ẹ̀yin ó fojú kéré ìrun títí yìí wọ́n sí àmọ́hùn àṣíyámì tẹ́bá wo bá ṣe máa ń gbàwẹ̀ ẹ̀ fojú kéré àwẹ̀ títí yìí kí ni túnú ilé yìí ó ní pé apart inú wákàtí márùn tẹ́jọ ń kí tó bá di náfílà òru ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ kéré sí wọn níbi náfílà yín lóru apart àwẹ̀ Ramadan kálá ń gba àwẹ̀ tàtàwà ẹ̀ kéré sí wọn o yaqra'una al-Qur'an wọ́n máa ka al-Qur'an àti sùn wọ́n al-Qur'an wọ́n á tí wọ́n dẹ̀ máa ká tẹ́tẹ́ bá gbọ́ wọn ẹni masha Allah anamsọ̀lá àtàwọn aṣọ fún wọn pé ẹ má bá tàn jẹ́ o yamurukuna min ad-din kama yamuruku min kama yamuruku sáà nọ̀rọ̀ níyà wọ́n mọ̀ kúrò nú ẹ̀sìn nígbà tí a ta ọfà sí ara ẹranko kan tó wọnú rẹ̀ tó wá jáde lórí kejì anabi sallallahu alaihi wasallam wa ni na in adraktuhum tí ma bẹ láyé tí wọ́n bá jáde nígbà ẹ̀ la'aqtulannahum qatla 'ad bọ́lọ́wọ́ bá ṣe pa àwọn ìjọ ájú tó sọ́ta wọn fún yín bẹ́ẹ̀ ni màá ṣe gbógun tì wọ́n tí màá pa wọ́n nípakúpa anabi muhammad sallallahu tásìkò yẹn bá tó ẹ má gbàtàn jẹ pẹ̀lú ìrun tán kí àwẹ̀ tán gbà kùránì tán á ah, wọ́n ti deviate kúrò níbi kíni kúrò níbi ìlànà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam olóòjẹ́ pé ní tó wọ́ọ̀sì lára nǹkan tó wọ́ọ̀sì jù nínú àdádálẹ̀ tí yẹn máa ṣe o ní àdádálẹ̀ tó bá ti involve ká máa tẹ̀jẹ̀ yẹn lẹ̀ ṣàtẹ̀yẹn kan nísìn ó lè yẹn ló ń gbé náfìlà kan kalẹ̀ tí ó máa yàn láìsẹ́ rí fún un ẹ̀kan ló ń gbé iṣẹ́ ìjọsìn kan kalẹ̀ tí ó mọ̀ ṣe tí ó sẹ́rì fún eléyìí tó ń ṣe yí ẹ̀rí ẹ̀dà kò rẹ́ni mú wọn wá Qur'an kò ní mú wọn súnnà ẹlòmíì lè ṣe bídíà oríṣiríṣi gbogbo bídíà ni ò dá ṣùgbọ́n lára àwọn bídíà tó fi wọ́ọ̀sì jù ó fi wọ́ọ̀sì jù nínú àwọn bídíà táwọn èèyàn ń ṣe lórí ilẹ̀ ayé tó ṣe pé ẹ̀ẹ́dẹ̀ máa rí ífẹ́kì rẹ̀ lórí ilẹ̀ ayé lẹ́sẹ̀kẹsẹ̀ oníbídíà tó involve wípé à ń tẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ̀ láì lẹ́tọ̀ọ́ solóbi ọdún Muhammad sallallahu alaihi wa sallam ó sọ̀rọ̀ nípa àwọn kàwáàjì nítorí pé ọ̀rọ̀ wọn ní ṣe pẹ̀lú kánà wéṣì ẹ̀jẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n dá fìtínà ẹlẹ́ni ó sọ̀rọ̀ nípa wọn ju àwọn olórí mẹ́ṣàgbèsí fáwọn aráàlú lọ àwọn olóyìn tó ń ṣàbòsí fún àwọn aráàlú ní tó ń ṣe tí ó dá ní ìwà àbàjẹ́ ní ṣùgbọ́n àwọn kàwárìjì anábì kọ̀ndẹ́mù wọn ju bó ṣe sọ̀rọ̀ ń pa àwọn olórí yẹn lọ ó ní àwọn olórí yẹn ẹ̀ẹ́rì wọn ẹ ṣe sùúrù pẹ̀lú wọn ọlọ́wọ́n bó bèè lọ́wọ́ àwọn lànàbí wà lè mọ́ sallallahu alaihi wasallam nípa pé ẹjí pẹ̀lú wọn àwọn yìí wọ́n dí pẹ̀lú wọn ni àwọn tó ṣe pé wọ́n ń dẹ ẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ́ so tẹ́pẹ́yẹ̀ Islam ò bá pàtàkì ẹ̀jẹ̀ àwọn èèyàn ni yóò ní àwọn olórí tí wọ́n bá dùn ilé tọ́ yín ní ẹ wọn jà bó ní ẹ ṣe sùúrù pẹ̀lú wọn àwọn kan wá ní rárá àbá wọn jà ní tẹ́gbà máa sùn kó sùn nìyí anábì sallallahu alaihi wasallam ní kádìrí pẹ̀lú àwọn yẹn lẹ́yìn adraktuhum tí ń bá ń bẹ láyé sábájáde láàkùlà náà kọ́pùlà áàdì ọlọ́run ọba ṣe pa àwọn ìjọ áàdì rẹ òun ni màá ṣe pa wọ́n rùn ọ̀rọ̀ anábìwa muhammad sallallahu alaihi wasallam eléyìí eléyìí rẹ̀ ní tí àwọn wal jamaa tí wọ́n dúró lé lórí ẹni tó bá pèrè ẹ̀ muhammad sallallahu alaihi wasallam èyí tó gbọdọ̀ dúró so ló fi jẹ́ wípé Islam ó pàtàkì ẹ̀jẹ̀ àwọn èèyàn ẹ olórí wa torí pé ẹ kò ló ṣẹ̀ríà torí pé ẹ ó fi ọtí títà ó fún nígbàláyè torí pé kí ni rìbá jíjẹ ó fún nígbàláyè bẹ́ẹ̀ ni gbogbo àwọn kan iṣẹ́ ìṣẹ̀lẹ̀ afá ṣe wá sí yóò tako ọtí yóò tako zina yóò tako ìbá gbígbà ṣùgbọ́n kò ní láti máa dárúkọ àwọn olórí iṣẹ́ ẹ̀ṣẹ̀ táwọn èèyàn kó sí ni àwọn èèyàn gba rìbá wọ́n ta tẹ́tẹ́ wọ́n ṣe jìnà wọ́n mutí òun ó máa ṣe wá àti takọtí kò ní máa bú àwọn olórí fún aláwọ̀ ẹ̀yìn ṣùgbọ́n yóò ṣe wá àti takọtí ibẹ̀ làfáà mi ti máa ní problem pẹ̀lú olórí mi èrí ìta ní mọ́mọ́ amadu ní Imam Ahmad ń ṣe wá sí takun tí ó dá àwọn olórí tó lẹ́yìn àwọn àfá kan promoti bídíà tí ó dá ibi tí Imam Ahmad ti ní problem pẹ̀lú àwọn olórí nìyẹn ṣùgbọ́n kí ni ẹlòmí ó ṣe tó bá olú opportunity gbá wọn wípé èmi ò sọpọ́tì eléyìí ẹ̀ẹ̀mọ́ tó mọ́ ń ṣẹlẹ̀ tí fìtínà bá ṣẹlẹ̀ ní ẹwà wọn ká tó ti ṣẹlẹ̀ lọ ẹni ẹni ṣẹ́kùn ṣe fìtínà léyìí àti wọ́n ṣe ń ṣe báwọn fáwọn àfá wọ́n ṣe ń ṣe kiri kẹ́ fún ara èyí tó ń sọ yẹn fìtínà tó wà pásánà ni tí fìtínà tó wà jẹ́rà bá against olórí yóò di general fitina olórí tẹ gbébọn against mi abẹ́ yọ̀bẹ́ sí kò ní mọ̀ wo yí ràn òun náà dá àwọn àti síta ni yóò wà ní pé kọmọ ṣúùtì ẹni a ò ní àwọn náà ma sáwọn èèyàn ma nàwọn èèyàn àtẹni tó mọ́wọ́ àtẹni tí ó mọ́wọ́ ẹni tí ó ma fara gbá àwọn kan yìí wọ́n àwọn èèyàn lọ irú ẹni tó ń ṣẹlẹ̀ àdánwò tó bá wọn síríà ní ìkan tó lè rí ìlú yẹn kọ́ padà ọlọ́run ló mọ iye billions tí ó náà billions of dollars láti lè fi àsíríà padà ẹ̀mí tó ti ṣòfò ń bẹ ọlọ́run ló mọ iye ọmọ tó ti gbọmọ òrukàn ọlọ́run ló mọ iye ọmọ tó ṣe wípé ìyá rẹ̀ ó ti lọ ọlọ́run ló mọ iye obìnrin tó ti dóbìnrin ó gbó àmọ́ iye àwọn properties lórí pé kí ni wọ́n fẹ́ kí Bashar al-Assad kó kúrò bẹ́ Bashar al-Assad òun náà ló ṣì wọ́n bẹ́ẹ̀ nìsí tí ó ti lọ yìí àwọn nǹkan tó bàjẹ́ lùlù kò ṣe kí ni kò ṣe rí pí ẹ àwọn ta ó gbowó kalẹ̀ fún wọn ti Libya ló wà ń bẹ́ẹ̀ sí àwọn olórí wọn mú kúrò eventually mọ̀ olórí tó kúrò ṣe Libya wá dá sí Libya wọ́ọ̀sì sí ni wọ́n bèèrè lọ́wọ́ kan náà tó ń bẹ pé Gaddafi àti àsìkò tẹ́wà ń sin ìwòlẹ̀ pìfẹ́ ah ó ní àwọn pìfẹ́ àsìkò Gaddafi 10 times ju àsìkò táwọn wà yìí lọ torí pé àsìkò Gaddafi owó náà wọ́n san ọmọ tó jáde skul ohun aṣẹ́ yóò ríṣẹ́ ìzílì ó fẹ́ ra mọ́tò yóò lọ ra kí o mọ̀ sanwó díẹ̀díẹ̀ ìjọba gótún sọ́pọ̀ tí ẹ̀yìn lórí ẹ̀ tó gbélé yìí ó fẹ́ fẹ́yàwó ó ní owó tí yọmọ́ fún ṣùgbọ́n àyàn wá bẹ́kùnbẹ́kùn káàkiri ó sì jẹ́ pé òun nìkan ó sì jẹ́ pé fámìlì wọn Tunisia wọn rojú ráyè náà Egypt wọn rojú ráyè tó ló jẹ́ pé àfáà kan ò ní pépè kó mọ jẹ́ àwọn èèyàn ẹ̀ protest ni protest ni ẹlòmíà ní ẹ peaceful protest la fẹ́ ṣe kò sí tó ń jẹ́ peaceful protest rọ́là ń pa tẹ́ ẹ bá ti jáde mọ̀ pé wọ́n tó pe èrò pé kán jáde èèyàn ó ti poríṣiríṣi àwọn èèyàn ó ti pólè ó pe jàǹdùkú ó pe ẹni tó fẹ́ fọ́ ṣọ́ọ̀bù oríṣiríṣi àwọn èèyàn ló ti pé ó ti pẹ́ni tó fẹ́ ṣe zìnà ló satisfy sexual ọjọ́ ẹ̀ ó ti pé gbogbo wọn ó dẹ̀lé ní wọn control mọ́ so ló jẹ́ pé a ní example tó ṣe kó clear lẹ́nu àwọn nǹkan tí a bá yí láwùjọ wa ni ensars ní millions of billions of naira òun lówó tó ṣe kó kí ni tí ó bá lọ tẹ́lò ní tí ó lè gbé ní padà mọ́ níbi àdánwò tó bá níbi nǹkan ẹ̀ nínú àwọn tán fọ́ṣọ́ọ̀bù wọn ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tán pa àwọn tán rẹ́pù gbogbo oríṣiríṣi òun lọ sójà náà sọ pé àwọn fẹ́ gbíjà ara àwọn fẹ́ gbíjà ìjọba ọ̀pá rẹ̀ àwọn náà mọ̀ ṣúùtì àbíkẹ́lẹ́ omi ní self defense ní ṣé ọmọ òwòrán kẹ́ àtàkì àwọn ní àwọn náà dá padà èmi làwọn míì tún pépè fún sí o kọ́lọ́n ọba wa ẹ wọ́n ti ti wa wọ́n ṣe kinní kan wọ́n ṣe kinní kan bẹ́ẹ̀ ni àwọn nǹkan wọ̀nyí orúkọ ẹ̀sùn ló bá dé ní orúkọ pọ́n dùn wa lẹ́tọ̀ọ́ wa ní méjèèjì kò sí tí islam sọpọ̀ ti bẹ́ ẹni tó ń forúkọ ẹ̀sìn fi dàlúrú kàwáríjì ni wọ́n ẹni tó ń forúkọ pọ́n dùn wa lẹ́tọ̀ọ́ fi dàlúrú kàwáríjì làwọn náà kò sí àtọ̀ nínú wọn ní in fact ibi tí gbogbo wọn padà sí ibi ọ̀rọ̀ ayé náà ni àwọn kàwáríjì wọ́n sáfá bẹ́ẹ̀sì ni ayé gangan ló wà lẹ́ni àwọn náà àwọn eléyìí tán pariwo pé àwọn fẹ́ jà fún ẹ̀tọ́ aráàlú àwọn fẹ́ jà fún ẹ̀tọ́ àwọn tálíkà ìrọ̀ náà ń pa ẹlòwòrò ń gbé tí ń kálukú wọn ń gbé èyí tó sákúrò lù ú ẹwòrò nǹkan tó ń lò káàkiri ẹwòrò aṣọ tó ń wọ̀ ṣùgbọ́n ẹ máa rí wọn àwọn ti gbé e já wọn mọ̀ fóun lẹ́ni ẹlọ́ṣẹ́lẹ́yìí ẹlọ ìjọba ṣútì ẹnibọdì tẹbárí kíníkà ṣe kíníkà sọ̀rọ̀ jẹ́ pé mùsùlùmí mùsùlùmí ẹ̀sìn wa ó lòdì sí wa nǹkan wọ̀nyí ṣùgbọ́n kò sí wẹ́ ṣe lè sọ ọ́ tó àwọn tán ìnigbó ò ní gbọ́ torí gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ lánàá nígbà àwọn kan ṣì jáde náà tẹ́lá àwọn ọlọ́pọ̀ wọ́n náà gbé kinní kan sára wọ́n gbé kinní kan sára gbogbo ẹ̀mọ́ gbà lára wọn yìí ìkan wọn nà nìyàn nà dáadáa lẹ́yìn wọn aṣọ pé kó gbé torí ẹ̀wò ògùn rẹ̀ ó lòun ògbé mọ́ fọ́tò fi sínú black maraya ni so kí la mẹ́lùm gbélé òní wípé ẹlòmíì tí ò bá ti fojú rí fìtínà báyìí ẹni ọkàn rẹ̀ ò ní balẹ̀ bẹ́ẹ̀ ni àwọn afẹ́sìn sọ fún wa wọ́n ni inna hadha fitna fitina ìlà akubala tó bá ti ń bọ̀ wá àràfọ̀ àkúlù àlìmù afẹ́ẹ̀sì afẹ́ẹ̀sì afẹ́ẹ̀sì tó dúró tẹ̀sì nínú pé fitina ló bọ̀ wá yìí wà ìlà adbara tí fitina bọ̀ wá lọ ah, ní àràfọ̀ àkúlù jahili aláìmọ̀kan ìgbà àwọn ẹ̀rẹ̀ tí wọ́n yà wá tí wọ́n ṣe kìíní ẹ̀wà láàyè property ta lose ah, ẹ̀mí ṣòfò bẹ́ẹ̀ kìíní kan ṣe ààrẹ ìgbà sọ fún yín ẹlòmíà ní ìkáwọn eh, náà ìyá ipò nǹkan ojú ẹ eh, wọ́n lè jọba ló fi àjẹ́ yìnyín ilẹ̀ fi àjẹra yìnyín وكذلك bá ṣe máa ń fi àwọn alábòsí fún àwọn alábòsí nìyẹn torí wọn ni ìjọ tí bá dá tí dá tó wù dá lórí máa ní olórí wọn náà dáa ṣe bá wà yìí náà lápadà ń dolórí ọmọ ọdún mẹ́wàá nísìnyí tẹ́ bá bèè lọ́wọ́ rẹ̀ kí ni ọ̀nà àti kówó òlù jẹ́ ó ti wà rẹ́gísítà sínú ọkàn ọmọ ọdún mẹ́wàá kóun náà rí opportunity àti débì kan ní kókó jẹ́ ọmọ ọdún mẹ́wàá ṣẹ́rù ọmọ ọdún mẹ́wàá yẹn tó bá ní opportunity àti padà jẹ́ olórí ní local government chairman ló jẹ́ ní governor ló jẹ́ ní president ló jẹ́ ní permanent secretary náà fi ṣe ní kò wá ní kò yóò kò torí pé nǹkan yẹn ti wà lọ́kàn rẹ̀ láti kékeré ni ìtàwọn òbí rẹ̀ gbìn sí lọ́kàn òun ni tóun náà bá dàgbà àádẹ́ máa gbaṣẹ́ fúnra wa náà ni àá máa gbaṣẹ́ fúnra wa àwọn tó ń bẹ lókè ní ti tẹ́jà àwọn bàbá àwọn kìíní kankan kàmára wọn tí ọkàn ọ̀pọ̀lọpọ̀ dọ̀tí ọ̀pọ̀lọpọ̀ tí ọkàn wọn dọ̀tí yìí ọkàn tó dọ̀tí náà fi kó àwọn ọmọ tiwọn náà ọkàn tó dọ̀tí náà ni ọmọ ó gbé dìde lòun náà ó gbé gúkè lòun náà fi ọkùpá ipò tí bàbá rẹ̀ wà tẹ́lẹ̀ àti ká wa ṣe ẹ̀ka bí ní pé kan olórí kan ló lè ṣe irọ́ ni bẹ́ẹ̀ lọ́gbẹ́ni tó páyọ̀ ọlọ́run ọba jù wá àfáà tó dúró déédéé jù lọ tó bẹ̀rù e torí pé àwọn tó fẹ́ darí mi àwọn gẹ́gẹ́ fún àwọn ògbádùn tó ń bá sọ pé báyìí ni àwọn tó kó tira lápèjúwe wọ́n á ní òkè òkè ó bá ṣe ọ̀tán ìwọ̀n ayímúlé lórí pé ọ̀ báwo lọ ni ṣogbó ló ń ṣe lọ́mọ̀ pé wọ́n lọ báyìí àti wọ́n lọ báyìí òun rò pé ń ṣe nǹkan dáadáa ni but wọ́n bá nǹkan jẹ́ ni àfi káwọn tọrọ kíríká rẹ̀ kan dáa gbolo ti fẹ́ select àwọn tó rọ kíkà rẹ̀ tí ó dá sísẹ́mù tán gbé kalẹ̀ ní kò fàyè gba kéèyàn ríru èèyàn bẹ́ẹ̀ select ni torí pé wọ́n gan fúnra ẹni o fẹ́ ṣe election lásán o fẹ́ contest o ní owó tó gbé kalẹ̀ ẹlòmí yóò lọ yáwó báńkì nítorí ẹ àmọ̀yẹn tó yáwó báńkì nítorí ẹ tó lùzù tó ń jẹ gbèsè ó gbọ́ pé òun báyìí yóò bá rẹ̀ lọ sí two straight ni yóò ṣe san gbèsè owó tó yá campaign àwọn àpò rẹsì tó pín káàkiri gbogbo àwọn koríṣù tó pín káàkiri nígbà tó ń campaign táà náà ti gbà tá a jẹ àgbà ajẹ́ okun wa 1000 káàkiri fáwọn èèyàn 2000 àwọn èèyàn gbà á tó wá débẹ̀ àwọn alábẹ́gbò ṣe dáadáa owó tó ná ń kọ́ ṣe pépà ló náà ni ṣe yẹ pẹ̀lú mẹ́rin òun náà sọ fún òun fẹ́ rí tí òun náà òun fẹ́ rí padà so kí là ń tẹ́ láti sọ fún òun náà ni wípé ọ̀rọ̀ yìí kò ń ṣe kọ́pọ̀lọpọ̀ ṣe wò àwọn mítà pẹ̀lú aláàfáà náà tó ṣe pé wọ́n dúró ti ìtànàmìsọ̀lá bá ṣe ń gbàwẹ̀ bá ṣe ń lọ ájì bá ṣe ń ṣe lè ṣùgbọ́n ò nílé kó ti àbí ìsànẹ́sọ láàrín lórí bá ṣe ń bá olórí lóò nígbà tó bá ṣe àbùsí fún wa ò lè kó ti àdìsí àdìsí yẹn ò wúlò fún ẹ ò nígbàgbọ́ nú àdìsí yẹn ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ ń pa bá ṣe ń kírun náà ló sọ̀rọ̀ ń pa eléyìí bẹ́ẹ̀ ni eléyìí tó ń fọ́ kékeré fún yẹn ìgúríkúrò bí hadith máa ṣe ń bọ́ olórí lò ẹ máa rí negative effect ẹ̀ ní láwùjọ lẹ́sẹ̀kẹsẹ̀ àìnífọ̀kànbalẹ̀ yóò wọnú ìlú láàrin ọjọ́ kan lásán ìdàmà bá gbogbo àwọn èèyàn àwọn ará ẹni púpọ̀ ẹ̀ láfá yóò mọ̀ pẹ̀pẹ̀ sí irú nǹkan báyìí sọ́lọ́ pé ọ̀rọ̀ Imam Ahmad rahimahullah ta'ala ọ̀rọ̀ tó pàtàkì ni ó ní wọn kọ́tọ̀ àti ṣubúl ó ní bẹ́ẹ̀ ni dídáná yóò bẹ̀rẹ̀ káwọn èèyàn máa fọ́ṣọ́bù máa dáná máa gba pọ́pọ́tì àwọn èèyàn yóò ṣẹlẹ̀ ó asọ́bùrọ̀ aláàrá a ṣe sùúrù lórí ilé ilé o wọ́yẹ́sìlọ́m lákàdé inú tó bá ṣe sùúrù ẹ̀sìn ni ó lálàáfíà ورأيته ينكر الخروج على الأئمة وقال الدماء لا أرى ذلك ولا أمر به أبو العارف ونقول إمام أحمد تنستقو بما جدي لوري لوري لوري ó ń takò ó dẹ̀ ń sọ pé kí ni ó sọ pé mi ìpa ẹ́ láṣẹ kẹṣì gbà ẹ́ àwọn ẹni ọlọ́run yẹn àwọn tó ṣe wípé wọ́n dúró tí Muhammad sọ̀lá tó ń tí àwọn ọ̀rẹ́ fúnra wọn bá yí pásánálì lọ́dọ̀ àwọn ọba yìí lónìí ọ̀pọ̀lọpọ̀ afá wọ́n fẹ́ báwọn ó ṣe súnmọ́ àwọn olórí báwọn ó ṣe súnmọ́ àwọn gọ́gùnà gọ́gùnà kò ń ṣe pé láti lè sọ̀rọ̀ láwọn bá fún wọn ṣùgbọ́n láti gbà tó ń bẹ lọ́wọ́ wọn ni bẹ́ẹ̀ ni ẹni tó bá níkan ṣe tòótọ́ tó bá jáfà tó ṣe tó bá rí opportunity àti súnmọ́ gọ́ọ̀nà ní àbíkẹ́ kó sódódó ọ̀rọ̀ fún láàrin wọn àti ẹ̀ anábi sallallahu alaihi wasallam ó ní man arada an yansaha li sultanin fala yubdihi alaniya ẹni wá fẹ́ ṣe wáàsí fún olórí wáàsí ló fẹ́ ṣe fún olórí o gbangba àtakọ́nà ti yóò lọ bá ti fún ẹni opportunity àti súnmọ́ ẹ̀ ó yóò lọ bó lórí ẹ̀mí ọ̀yá kúrú bí láàrin òun àti ẹ̀ àwọn sọ̀rọ̀ wá sí ṣùgbọ́n tó ṣe pé ó ń blast olórí lórí nígbà ó sọ gbogbo ìyẹn ò ṣe ìgbà tí ó bá fi sọ kí ní ẹ tí ó sọ bí ẹ̀mẹ̀ èlò kan yóò ra àwọn ọ̀kan tó ṣe pé orí wọ́n ti wú ó kàn bẹ́ síta níbi àwọn fẹ́ lọ kọ̀ǹkọ́ǹtò lórí torí pé ògbọ́n fún ẹ ti chájì wọn ló jẹ́ pé láwọn lásìkò ẹni against àwọn olórí lára kọ́tọ́ máa fi sọ wọn nígbẹ́ safe ẹni yìí lára àwọn tó sọpọ́ ti pé ẹni padà yá sólórí ni àwọn afọ́n tí ti wọ́n wọ́n fàbẹ́ wọ́n tí ti wọ́n pẹ̀lọ́ kékeré wọ́n jẹ́ mọ́ gbàmọ̀ lọ́wọ́ ẹni ó gbẹ́gbẹ́ ògbédà ó ṣùgbọ́n yára safe yára safe ó gbà so aburú ńlá ni gẹ́gẹ́ bí mùsùlùmí kẹ́mi tí mo sọ lẹ́ẹ̀kan pé àwọn èèyàn gọ́ gan àwọn èèyàn gọ́ àwọn èèyàn gọ́ ẹlòmí kan nínú kan chájì ẹ̀bí ẹ̀ bá ti chájì ẹ̀bí ẹ̀ báyìí ó ti wà fún chájì kò sí tí ó lè ṣe ń gbà yẹn ẹni tó chájì ẹ̀ òun ti tí ó ti pé mú pásítọ̀tù ẹ̀mí gbàsẹ̀mẹ̀ lọ àbí ilẹ̀ republic ní láti bẹ̀rẹ̀ ó fly out of the country ẹ̀jẹ̀ àwọn ẹ̀kọ́ kan mọ́ waste ń tiẹ̀ sọ eléyìí kò ń ṣe ìwà àwọn ẹni ọlọ́wọ́n wa kò rí ní mátà nígbà bíbí olórí yẹn ṣé mùsùlùmí ni àbí kò ń ṣe mùsùlùmí kò mátà títẹ̀ ẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ̀ islam pàtàkì ẹ̀ púpọ̀ nísìn tàbá amẹ́ríkà lápẹ́jú eréṣì ìjọba àwọn òṣèjọba mùsùlùmí france britain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí tó ń gbénu france ó ń gbénu britain àbó ń gbénu amẹ́ríkà kó wá ní kíní kò ń ṣe lórí mùsùlùmí nìsọ lè jáde against ẹ̀ torí pé kò ṣe olóògùn mùsùlùmí definitely ní suicide mission ó ní nǹkan tó fẹ́ ṣe yẹn yóò wéṣì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn èèyàn torí pé àwọn èèyàn náà dojú ojú ìmọ̀kọ́ ni àti gbogbo àwọn tó bá sọ̀pọ̀tì ẹ̀mí nǹkan yóò wà jẹ́ kí ìnira kó bá àwọn mùsùlùmí tán gbé lùlù yẹn ìpápọ̀lọpọ̀ àwọn èèyàn òkè rọ́ nìyẹn yóò lọ fẹ́ ṣe kí wọ́n fẹ́ jà fẹ́tọ̀ mùsùlùmí ó lè lọ ń pààyàn kan láàrin wọn ráyìn bá máa ṣe ní wó di ẹni ó ṣe pé wó kàn máa pa àwọn mùsùlùmí ẹ̀ pàpúpa wọ́n mọ̀ pa mùsùlùmí pàpúpà torí pé kí ni ẹni tó pèrè mùsùlùmí ẹni ọpọlọ rẹ̀ ó ti dàrú kò ṣiṣẹ́ pẹ̀lú ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe olórí ìlú islamu ni àbó lórí ìlú tí ó kìí ṣe islamu nítorí àǹfààní ìfọ̀kànbalẹ̀ nùlú àti ń jáde sí olórí lórí tó bá ṣe pọ́ lórí tó jẹ́ kéfèrí àfitá bá rí pé kí ní ẹ yóò fi tó jẹ́ islam orinlẹ̀ alágbára àti islam orinlẹ̀ ní ṣùgbọ́n akọ̀wé sí ẹ̀mí àwọn èèyàn lásán lẹ́yìn nǹkan tí ó lọ ní bẹ̀ẹ̀ lágbájá oríṣẹ́ ẹ̀tọ́ ìlàgbájá ilé ìwọ́n náà tó bá bọ́ sílẹ̀ àwọn kan níwọ̀n ní oríṣẹ́ wọ́n jáde ilẹ̀ lórí ẹni ẹ̀nà bá tún bọ́ sílẹ̀ àwọn kan lóhun ní oríṣẹ́ wọ́n jáde so bá ṣe máa tẹ́jì àwọn èèyàn lẹ̀ lọ nìyẹn islam kọ́ ẹ̀ so ló jẹ́ pé eléyìí tó pàtàkì yìí inshallah àtùmọ̀ tẹ̀síwájú abẹ́rẹ́ ọmọ subhanahu wa ta'ala ìtì abẹ́rẹ́ sọ́kọ́rọ̀ wọn kújẹ́ kó wúlò fún ẹni kọ̀ọ̀kan wa kó fún wa ní fọkànbalẹ̀ nínú ìlú wa àbùtó pé abẹ́rẹ́ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك لا وبحمدك اشهد أجل لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته